All the Kó máa ṣe é dé gbàdúrà orí ìkọ́wò. máa já ẹ wo ẹ̀yin girls ẹ má jẹ́ kí n parọ́ tán yìí inú mi dùn gan ni o i'm so so so happy like for the very first time in a long time inú mi dùn gan ni bẹ́ẹ̀ ṣe welcome wa ní club reception yìí mad gan ni ah, ẹ wo ẹ má jẹ́ kí n parọ́ tán yìí anything tẹ́ bá fẹ́ ó wà ń bíbá yìí o like bíbá kò sí nǹkan tẹ̀ ń wá tẹ́ ẹ rí. Mm. so tó bá jẹ́ pé oúnjẹ lẹ̀ ń wá ẹ wọnú kitchen anything bó jẹ́ sẹ̀mú lẹ́fẹ́ ni bó jẹ́ fried rice bó jẹ́ everything wà ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ pọ̀ tilẹ̀ fẹ́ or any kind of drinks ẹ wo fridge ni ẹ ń bẹ̀ ẹ gbé anything tó bá wọ̀n yìí i'm so happy to have you <laughs> guys there. i'm certainly gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ṣe sọ látara ọ̀rẹ́ mi ń farun gbọ́n ṣe rí ilé yìí <laughs> àwọn alanilé tó ti yẹ anything tẹ bá fẹ́ any ayé tẹ bá fẹ́ jẹ ẹ fífẹ́ you welcome. Ah, ẹ kàn fún wa ní ìṣẹ́jú díẹ̀ mo fẹ́ bá àwọn àbúrò mi fẹ́ bá wọn sọ̀rọ̀. àwọn àbúrò àbúrò yẹn. àwọn àbúrò mi. <laughs> owó máa ń wù mí náà tí màá ti ń ṣe báyìí màá fẹ́ náwó ni. ibi ìwú bọ̀ wọ́n ti rí àwọn èèyàn ṣé ìlú tó fẹ̀mí fún mi fún mi ìwọ náà bí mi àwọn báyìí wà wá. but um, nǹkan kan ń jẹ lórí mi báyìí báyìí sí mo wò bí a kà fi formula seven three seven lẹ̀ fún ọ. agbèyìn wa ìyẹn ò sí nínú plans wa má ṣe ní ìṣe onífọwọ́sí kí ló mú ìgbà pé o ṣe ń gbọ́. tó bá máa yọ owó èmi máa ṣe o. ó máa yọ owó àwọn guys wà alright. ó ah, bí gbàgbéjàre. tó bá yọ owó ń sè é ṣàpè àlọ́ ìyẹn pé àlọ́. Ah, Richie ah, Richie kí ló dé tó fi sùn. Richie dìde àwọn oh, olóṣèlú lè ṣá. olóòrò ọ̀yà. afa. kí ló dé. Ah, ah, mix wà wà wà. fresh fish bó ṣe máa ń fẹ́ ní tútù ní mo. kíkẹ́ kíkẹ́ àti Ah, ń kú mi jáde. ok ok ok o ò fẹ́ àbí o mi fẹ́ o. tàbá ń sọ sórí fún ẹ lọ́la má yẹ kó ká ẹ lára wa. ẹ wo ẹ wo ni wọ́n fẹ́ nù àwọn kò yẹ kẹ́ tún máa béèrè lọ́wọ́ èmi ó yẹ kẹ́ tún mọ̀ kán tèmi máa láìkì náà ìmòye tó ga tó pọ́n tó sín gbọ́lẹ̀ ẹ má máa di pé mo sìn ẹ wọnú mọ́tò mi ò láì. ọba kí ló máa ń ṣe báyìí. ah gbogbo tó bá ti mú fẹ́ láì fẹ́ fẹ́ àbí tí mo gbọ́ fẹ́ kó jẹ fẹ́ wa. má tún sọ ọgbẹ́ni má tún sọ ọgbẹ́ni má sọ ọmọ kúló kúló láti ọkọ. o mọ̀ fẹ́ yẹn ló lè san owó ẹ̀ tinú club. lẹ́nu sọ̀rọ̀ ẹ ẹ calm down na. Ah, bàbá aláwọ̀ mi àìwọ̀n ọ̀dọ́gbọ̀dá ìfọ̀yù àgbẹ̀ wa o. bàbá owó ti problem òun ò ṣe problem farabalẹ̀ ìlú ni ká fún wọn balẹ̀ ìlú ni wọn ní dáná ìmáà àti fún wọn. ọmọ nǹkan tí mi ò rí pé ẹ jẹ́ ká fún wọn ní wàásù wàásù. ah no ah kìlọ̀ wàásù sì pọ̀ jù ah, ah, wàásù sì pọ̀ jù náà. ọmọ tó pọ́n gíga tó dàbí afghan ṣe tó bá jẹ́ eh. silver fox láwa two fifty ló máa gbà. Eh, bàbá bàbá eh, bàbá bàbá wait first. ẹ jẹ́ ká lọ ná. ká kọ́ lọ ná. ká kọ́ lọ ná ilé ìfúnra ilé filẹ filẹ filẹ filẹ filẹ filẹ filẹ o ah, ma ah. gbọ́ ten percent lánàá filẹ o ma ma ten percent percent ala lọ lótú fún ọmọ yẹn ma sùn ó di ìwọlú tẹ mọ. tó bá yọ owó ń sè lọ ní pé a lọ. kí ló ṣọ̀rọ̀ yín.

ẹ̀mí yẹn dúró mi ò fẹ́ wà láwo olówó kan ló dé tí mo lè kó fún ká kówó fún wọn kó máa dán o. ó dà kóló yìí kúkú ni wọ wọn fẹ́ fọ́ fún àìlè tọ́ra rẹ̀. ọmọ mi ṣe kí ló ṣe. ẹ ẹ wà á pẹ́ ní burúkú ẹ bá ta mi lẹ́yìn ni o. mi ò fẹ́ wà láwo ká kówó fún o. ṣé o ti rí pé o ti dákẹ́. ṣé ìlè máa dá ṣé wọ́n lè máa dá ẹ wá máa kó ní burúkú yìí lọ kí ló ṣe ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òpin sinimá ló dé ìrìn àjò òpin sinimá làwà bá. olórí burúkú lẹni tó bá ń kọ street kò kọ́ pé rárá. Kí ló ṣe báyìí? Kí ló ṣe báyìí? Kí ló ṣe? Ó tán. Súnmọ́ súnmọ́ súnmọ́. fẹ́ ṣe báyìí lọ́hùn ẹ́ kí la fẹ́ ṣe báyìí lọ́hùn ṣé nípa ọmọ ẹ ti fi sọ kó bá wa báyìí ẹ́ abúlé wa orí ìbàdàn lọ́dọ̀ lọ́hùn èmi tí mi ò pa ọ̀rẹ́ mi wà lọ́dọ̀ ẹni sẹ́ni mi ò tí mi ò lè pa ọ̀rọ̀ dáadáa yan mi ò lè pa abúlé bọ́lá mo rí ìbàdàn lọ́hùn báyìí ẹ̀wọ̀n la fi ṣeré yìí ẹ̀wọ̀n la fi I don't know why you don't get sense like this. Ah! Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Kò séèyàn tó ṣebí wọn náà wà ń bẹ ó tì ní ó dẹ̀ forí gbá. kò mọ̀ mọ̀. àròkùn wà tì ní ó dẹ̀ ti ṣẹlẹ̀ ní solution làwọn wà kò ń sọ̀rọ̀ kó ń jábọ̀ ìtàkùn fẹ́ lọ sẹ́wọ̀n. ó kì ó kì í mo ti gbọ́. ó ní tọrọ dídùn ìgbà kò sí ṣíṣe kò sáà ìṣe o a máa dispose body girl. yes a máa dispose ẹni na. that that's a good idea. akawa because a máa ju girl sí ni. ẹ ẹ sis ẹ ẹ nǹkan tí rich sọ yẹn yes you have a point it's a very good idea ẹ eh, but ẹ eh, ṣe mò ń rò kankan ni pé wáyé tá a ṣe gbé òkú ẹ kúrò ní ibi tó wà yẹn because anybody ló lè wọlé at any time báyà ká ká kò gbé sí ibi ìbàjì ká mú un lánàá kú lẹ́yìn ó ṣe àwọn ayé ẹ̀fẹ̀ bàjẹ́ ni ó ṣe jọ àfi lọ́dún kó àgbèsè wọ́n ṣe pé sí yàrá tiẹ̀ wọ́n ṣe pé sí yàrá tiẹ̀. farabalẹ̀ anybody jọ̀rọ̀ nà ń ríjì. kìlọ̀ ṣe é nà wá wọn náà lórí burúkú ni ẹ èwo ni. ok ok ok ok guys ẹ ṣáà ti plan ògbóni burúkú tẹfẹ plan ẹ ti plan òṣì tẹfẹ plan ẹ ti gbé wá sí room but now what is the next line of action. richard mi ò expect pé ẹ kò máa sọ̀rọ̀ báyìí òun gègé padà sẹ́yìn nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ káwá solution náà ni àwọn ẹ jẹ́ ká wá solution ká mọ̀ bá ṣe máa dispose of it. sise can i be sincere with you guys kí n má parọ́ fún yín this dead body is nauseating me i can't stand it mi ò lè stand it ẹ jọ nǹkan tó máa ṣe ká ṣe ní kíákíá. a máa dispose the body you know a máa dispose the. Ah. dispose body everybody dispose body ẹ lè máa lọ dispose body ẹ mẹ́ẹ̀ta o èmi o èmi o i no go anywhere èmi ò tẹ̀lé yín lọ o. o dem that dispose but no so yẹ ka so yẹ ka sun jẹ ni why to comot say balabala be Buhari wetin dey happen to you now. àbí mi ò tẹ̀lé yín lọ sẹ́. Eh, eh, all the time tá a bá ti ń sọ̀rọ̀ gidi báyìí a máa ma face direction kò wá máa fà wá padà sí i kí ló ṣe é náà. ṣé o tóbi bu ọpọlọ mọ́lẹ̀ ni àbí kí wo nọ́ọ̀sẹ̀sì náà. you know wetin we go do bóyá kémi àti ẹ̀ ká jáde ká wá jíga àti àwọn sọ́ọ̀bù yẹn. ah no no no no àwa la máa ṣe yẹn ẹ̀yin ẹ̀yin tẹ gbẹnu sọ̀n ẹ̀yin lẹ láìkó obìnrin jù ẹ̀yin ni kẹ́ lọ wá jígà. ohun kan tí mi sọ náà nìyẹn náà. no àwa la máa lọ wá jígà instead. no no no ẹ lè wá ẹ lè wá jẹ́ èmi àti ìlànà bá yẹ máa ṣe náà. ẹ orí mi ti dàrú nìyẹn. ẹ ẹ àwa la máa ṣe ṣẹlẹ̀ ṣe káwa lọ wá jígà ká lè wá ìwé um, ìkàmúṣọ́rẹ́ ọ̀rẹ́ kéyìn lọ wá lè ká máa sin ẹ̀yìn sí i. àwọn sìnkú lè wá báwo ṣe fẹ́ mi tẹ́ máa sí sí. wàá sí ilé yìí ẹwọ tó ṣẹlẹ̀. ẹwọ jígà tẹ wọn àmì ẹ má sori burúkú lọ no ọwọ́ ta wà kò sáyé orí burúkú o kò sí ẹ̀ tó sori burúkú náà olórí burúkú ni ẹ náà from from time burúkú ni ìwọ gan orí ẹ ti dàrú ló kò ṣe. ìrìtẹ̀ náà máa jẹ́ ká máa ẹ jẹ́ ká lọ sí ẹni ó ti ń sún èmi àná de táyà. ta máa ó ṣe é. bọ̀bọ̀ bọ̀bọ̀ yìí èmi àti àlọ́sẹ́ nígbẹ́ o ọkọ̀ tó lè pásítọ̀ ní tó bá ti wáyé tó ti ń wá fẹ́ sin òkun sí àbí òkun ti yín sí èmi o. ṣé n bá yín gbókùn ni. máa fara balẹ̀ máa kọ́ bàbá yín máa mọ́tò àdúgbò ni. àwọn bàbá yín àdúgbò tó fẹ́ sísí bọ́ mi. àlọ́sọ́ nígbà èmi àti àlọ́sọ́ nígbà èmi. o tẹnu ah! jà ló ah! bẹ́ẹ̀. ìkọ́ ẹ̀kọ́ iná ló ń tẹnu mọ́ ò tí yá ó yá padà lọ kó lọ gbẹ̀san lára àwọn tó pa ẹ́. ṣètìgbọ́ bí mo ṣe wí kẹ́lẹ́kẹ́lẹ́ ṣòtìgbọ́ bí mo ṣe wí kẹ́lẹ́kẹ́lẹ́ sí. That way the sound jump. Yeah, yeah, yeah, yeah. Ayo, mi lo gazi, fazare, ni anu ori, gazi lẹ́yìn ìgbà tẹ dẹ́ mi mi lè gbòdò ẹ pa mí láì tó ọjọ́ mi àbí. ẹ má bí mọ ọjọ́ dáríjì wá iṣẹ́ ìṣù ni àwọn ọmọ ẹ mọ́mọ́ ẹ mọ́mọ́ àbí ẹ kò sí wàhálà ẹ wojú mi dáadáa ṣe rí àjọ wọn máa gbénu lé yìí. Ah! ọ̀pọ̀lọpọ̀ orúkọ yìí ọ̀pọ̀lọpọ̀ orúkọ yìí ẹ má bínú. yẹ yẹ yẹ yẹ yẹ yẹ yẹ. ọbẹ̀ bí. ẹ̀yin kí ló ń ṣẹlẹ̀ gangan náà kí ló ń ṣẹlẹ̀ tí orí tébù ṣe drive tó báyìí ṣé torí pé sásì ò sí nílé ni. wá sí the mood ó tiẹ̀ lè yí ẹni. Ah, tí bá tàn mú jẹ hàn nǹkan kí ló ń ṣe then diola ń kọ́ ó ti pẹ́ tí mo ti rí diola gbẹ̀yìn náà. ó ti travel ó ti travel. tẹ̀lé o máa pẹ́ kó o tó dé ó máa ṣe dé nǹkan kó dé pẹ̀lú ìlú ìsẹ́ àwọn. ok ẹyin kò sí nǹkan tó kàn mí pẹ̀lú títà àwọn girls tó wà ń bẹ̀. ẹyin tí mi ò mi ò kó oúnjẹ náà tẹ́lẹ̀ wá. ta ló láì jẹ́ ṣé ká jáde kí n gbé ẹṣẹ ayé kí n flex ẹ. Ah, kí ló ń ṣẹlẹ̀ náà. mi kì í jáde kò tẹ̀ omi ní òun mi ò sí. tí bá jí bọ́dí ẹ̀ ń kọ́. ṣé dandan ni ó dẹ̀ ń sọ látẹ̀kùn pé àjáde pé akọ̀fẹ́ wà lókì ó dẹ̀ ń sọ òun sọ òun sọ àjáde. a ní bó ṣe ń ṣe púpọ̀ ló ṣe ń ṣọ́ra tó bá fẹ́ jáde aláyé kó fọ́ọ̀kì. see we dey do us different abeg. Ah. wetin i dey yarn for mouth now e concern una wa mi ò ń pẹ́ bínú ọmọ èkìtì ni mi ò. má bínú má bínú ẹ̀yin náà ẹ má pé èèyàn wa náà ní so èèyàn onílé rí lè kanra mọ̀ kó lè yé e ṣé báwa nìkan ló yé. ṣó máa tẹ̀lé. Ah. ṣé kí ló ń sọ àsìn. kò ṣe má wọ létà màmá jáde pọ̀ fún náà kó tiẹ̀ mo ní kí n jáde. Ah! Bàbá ò wá rí nǹkan sẹ́ni sẹ́sẹ́ ni yẹ kókókókó pé ní ọmọ kókó yẹn dẹ̀ máa gbé lọ sílẹ̀ yìí. olùkórè yẹn ti dà. wàá mọ̀ nígbà tí àwọn olóògbé máa kọ́ mi. wàá mọ̀ mi. Bó tẹ bomi náà bomi náà. Kọ́ gbélé jọ. Kọ́ gbélé. Gbé náà o. Gbé náà o. Ká ṣe nǹkan tá a fẹ́ ṣe. Pẹ̀sẹ̀ ní oṣù wáyé ó ti dẹ́rù Ọ má jẹ́ kí change fún ẹ nílé. Ìwọ má gbé òun gbé gbé gbé ti di gbé gbé. Orí yí dà. Bẹ́ẹ̀ máa gbọ́rọ̀. omi lẹ ń pa ẹ. lọ́nà ah, à ń lọ ta ni kí ló ṣẹlẹ̀. ẹwà kan mi bí. Ah, eh, eh, eh, ẹgbẹ́ ẹ̀kọ́ sí lọ́jọ́ ẹgbẹ́ òun náà lọ́rọ̀ ah, sí. ta ló máa gbélé. ìwọ ló máa gbélé. ìwọ ló máa gbélé. ìwọ ló máa gbélé. ìwọ ló máa gbélé. ọbẹ̀ ní gómìnà jàre. Akílọ̀fà wàdùwàdù gan-an. Ẹ ò sì rọra ṣe é. Ọlọ́run tẹkọtẹ wẹrẹ tẹdá lẹ báyìí ẹ tẹdá wẹrẹ tẹdá lẹ báyìí mo lè sọ fún yín o ẹ mo sọ fún yàrá mi sọ fún yín ayé wa àlẹ kó mi sí báyìí sìn mo lọ wà lọ́nà kí kókó gẹ̀ẹ́gẹ́ kókó fún ọkọ máa lọ mo lọ wà lọ́nà kí kókó fún ọkọ máa lọ ẹ̀ dáhùn tẹ́lẹ̀ wà lẹ́kọ́. sọ̀rọ̀ ló sọ lẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ló sọ lẹ́nu ẹ̀ ọbẹ̀ ti gọmọ lọ́wọ́ ọmọ sọ bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù ò ti ṣe nǹkan tó fẹ́ ṣe ni ìgbà tó dẹ̀ wọ́n ń rojọ́ wèrè báyìí ṣebí solution la máa wá ah. àbọ̀rọ̀ wèrè ló sọ. ìbílẹ̀ ṣe ìbílẹ̀ ṣe you dey mad ó dà kúrì ẹ̀ ti dàrú mi ti ẹ̀ mọ bí ta ti pàdé wèrè yìí tó ohun tóbi ni ò ní sex ẹ̀ ẹ̀ ìgbà tó ti wá ṣẹlẹ̀ kọ́ wọ́n ti mi òdùmọ̀ òdà yàbí no be say we dey there together. shut up no be say we dey dey dey dey gbẹ together abúlé burúkú làwọn tó ní ẹ ni kílò kílò kílò kílò ẹ gbẹ́rẹ́ sọ̀rọ̀ jọ ṣé o bá yín lọ club ni ṣé o bá yín lọ club láti bẹ̀rẹ̀ ayé mi àwọn obìnrin máa ń sọ wá ní ọmọ yìí ọmọ tá à ń wò yìí ọmọ lálùbáríkà ni ọmọ tí ò lè ọmọ tí ò lè rìn pẹ̀lú àwọn olórí burúkú ni. olórí burúkú yẹn lọ pátì mi ò bá yín lọ mo bá yín lọ club mo bá yín ṣe anything ẹ tún bọ́mọ wá nìyẹn mo tún bá yín lọ́wọ́ sí i ẹ tún wá dé nìyẹn ẹ wá lọ ṣe ọjọ́ orí burúkú ẹ wá fi yẹn kó bẹ́ẹ̀ mi. ọmọ gidi nìwọ ló nìwọ irun gbà ọmọ gidi lélẹ̀ ló dá irun gbà. jọ̀wọ́ fẹ́ bèrè question kan lọ́wọ́ ẹ̀ gbogbo gbàtà máa ń lọ club gbogbo ọmọ tá gbé wálé àjọṣe wọn kọ́ ni. ẹ ẹ yọrọ yọrọ ẹ jẹ no no ẹ kà lakini ẹ kà lakini nínú kánípẹ̀ ti ṣe bí ọjì bíi ten i only joined you guys in just four. mẹ́rin tọ́tọ̀ sílẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ jọ̀dọ́lọ̀ bá fẹ́ fi ìyà ìjẹ́ ò mọ̀ pé inú ló máa wà. Ah, irọ́ irọ́ irọ́. láti ẹ̀dọ́ dẹ́ ẹ̀lú torí pé kò sí lè kọ́ni torí kò sí lè kọ́ni. màá bá bá sẹ́yìn àwọn èrè náà ṣé tó bá rojú ẹ̀fọ́ náà ṣọ́ọ̀dì lọ o mọ̀ kọ́ sẹ́wọ̀n ní lọ sẹ́wọ̀n. Ah, ọpẹ́ mi pàtàkì pàtàkì dọ́wọ́ àlàáwúrà ọba mi ẹni ṣẹ̀dá ẹ̀dá ooo. Ah. hello salaam alaikum. hello sir. ẹ káàbọ̀ sir. ṣé wà. Ah, àfa ẹni tí o wà ẹni tí o wà ókè o kódà ẹni tí o wà ókè á bá ṣe ẹ jù sábà kékeré àbọ̀ níbi báyìí báyìí báyìí sà ẹ jọ ẹ bá mi ṣàdúrà kẹtù ẹ bá kọ́ ọ̀bọ ẹ̀jẹ̀ ìwòlè kò bẹ̀ ká wá ṣàdúrà ìkóso àdìdání àti ìkúrà ìkúrà bíi adìdí mẹ́rin kí n bá kó bọ̀ ẹ kí ló dé tó wù yín gbọ̀n tẹ́ bá nídìí prayer kì í ṣe bẹ́ẹ̀ máa ń bá mi sọ lórí fóònù lélẹ́yìí. ó dá ẹ ní sùúrù kùránì ò kì í ṣe nǹkan tákọ̀ dédé kó kiri báwọn kí ni nǹkan tó ṣe yín tẹ́ fi máa ní ká máa kú kùránì mẹ́fà wà ká máa káwọn ọmọ lè ké bọ̀ kó yé mi. ẹ ṣe kí ẹ ṣe kí ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ̀ kò sí wàhálà èmi ń jáde tẹ́lẹ̀ ni àmọ́ bẹ́ẹ̀ ṣe wá pè mí yìí máa padà máa pe àwọn ọmọléke bóyá méjì àbí mẹ́ta àmọ́ a máa bọ̀ wá sọ́dọ̀ yín ẹ ṣeun ẹ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ kò sí nǹkan kan. èrò ìdálé báyìí. èmi náà ń gbọ́ èmi náà ń gbọ́. ta ló rìn rìn. kí ló wá lè ṣe arákùnrin báyìí sátìrà àmọ́ni olórí ayé ẹni ṣẹ̀dá mi. fàṣàkìrìdìn nínú àwọn ìdojúkọ téèyàn máa ń dojúkọ láyé tí wọ́n fi máa ń pè lẹ́ni ọlọ́run àbí tán fi máa wò ó ṣùṣù pé a ah, àfa lẹ́ni ìkan nínú ẹ̀ làwa ṣe lẹ́ni kí ni nǹkan tí mo wá fẹ́ fààyọ ẹ mójú tó kéwò tá a bá ń bá yín wí kẹkojúmọ́ kéwò kẹmọ nǹkan tẹ̀ ń ṣe ìgbà tá a fẹ́ lò nínú ayé yìí ò pọ̀ àmọ́ ẹ máa ń wò kí bóyá à ń fi ń ṣe ẹ̀yà àbí à ń ṣe nǹkan kan ni irọ́ òun ló ti délẹ̀ yìí ṣó wá dáa ká wọlé kémi nìkan máa dá nǹkan kan káwọn èèyàn wa máa wò pé ẹ ń jẹun ni ẹ mọ kankan ẹ̀yin lẹ di lẹwé kínní mórí kódà ọlọ́run túbọ̀ bò yín sọ̀rọ̀ àmọ́ ìtẹ́wá ṣe lé ní ọlọ́run á fún wa ṣe kò sì ní yẹ̀yẹ́ wa àwa aláàbòrí inshallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la illallah la ilaha illallah. agbáko ni àwọn ọ̀rẹ́ mi ìpọ̀nà ló ní kákákáká gba the same flat kákáká máa dábò ẹ̀ sẹ́ni dákẹ́gbà ní tó lọ́ọ́ ká fọ́ fún mi. sọ̀rọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ yìí mímọ́ kọ́kọ́ pariwo ní ẹ olórí burúkú ẹ̀ ló máa ń bínú jù. bí wọ́n ní ọ̀rọ̀ ìgbọ̀nà olórí burúkú ẹ̀ ní. ó yá yá yá ẹ kúnlẹ̀. mami ẹ jèbù rẹ. ọwọ́ yín lókè. mami ẹ̀kọ́ sókè. kúnlẹ̀. Ah, àwọn ìyá wa ni àwọn ni. ẹ ti ẹ̀ dìde kẹ́ jókòó. Ah! ẹ má jẹ́ ká jókòó rárá bàbá ìwà ìwà òkè. àwọn ayé lọ́kẹ́. Ah! afa ẹ wo mo pè wá àwọn tẹ̀síwájú fún wa ti lẹ́bẹ̀ẹ́ fúlàtẹ̀mú ní kẹ́kọ́ wádà ẹjọ ẹjọ ẹyẹ ìbẹ̀rẹ̀ iṣẹ́ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ìwọ ló pe wọn. òun ni òun ni ó ayé tiẹ̀ ti bàjẹ́ bó ṣe wà yẹn. yàrá yàrá. أعوذ بكلمة الله تامة من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا أسد أعوذ بكلمة الله تامة من شر الوسواس الخناس alẹ́tí yóò aṣíwíṣú fi ṣùdúrì náà símínàlì jẹ́ náà ti wà náà. arábìnrin kí ni àwọn arákùnrin yìí ṣe fún yín tí ẹ fi ń dà wọ́n láàmú nínú ilé yìí. orí mi hmm. àfà orí mi ọ ó tiẹ̀ gbìyànjú tó rí mi. <laughs> Allah. orí mi ohun mi kì í dàwọ́ láàmú ni kí ló fẹ́ ṣe sí ọwọ́ yín lókè. ẹni ọlọ́run ni wá nítorí pé ẹni ọlọ́run ni wá gbogbo bíi tí ẹni ọlọ́run bá sì ti wà ẹni ìmọ́lẹ̀ ni wọ́n àmọ́ ìwọ tó jókòó yìí ẹni òkùnkùn ni òkùnkùn ò sì lè borí ìmọ́lẹ̀ láéláé lẹ́ni náà ni kò ní dọ̀la pẹ̀lú agbára ọlọ́run àti àtìlẹ́yìn àlàyé lọ́rùn ànábìwá muhammad sallallahu alayhi wa sallam èní ìlú máa kúrò nù. lẹ́nu ẹ èmi ni wọ́n pè lẹ́ni òkùnkùn àfáàdọ̀ máa ń ta bíọ́bíọ́ ìwọ àbíwọ̀kọ́ ìwọ wọn náà láàfa ṣáàfà níwọ ìṣá ṣé mo kí mo mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ dáadáa ni bí mo ṣe ń wo ẹ yìí ó fúyẹ́ gan ni nínú ẹ̀mí ó fúyẹ́ àfi bíi pépà ó fẹ́ kí n máa tú àṣírí ẹ lójú gbogbo àwọn tó rò tó kó wá ṣiṣẹ́ fún àbí kí n máa tú àṣẹ kí n máa pèlè kéṣẹ̀ tiẹ̀ kù. mà ga o. àwọn tó ṣe yín báyìí ò ṣe dáadáa o. Oh. ẹ wò ẹ wò bí mo ṣe rí nìyẹn àwọn tá a gbà sílé ilé ẹwọ gbogbo ilé ẹwọ gbogbo ẹ wọn wá gbálẹ̀ mi o ṣe náà gbálẹ̀ ṣe pé kò sẹ́ni tó máa wá gbálẹ̀ mi ló ti sú mi o. Oh. Ah. Stephen. àtàlẹ̀ ń bá sọ̀rọ̀ ẹ̀ ló ace. but kí ni. ah. ah mind your business now. agbọn máa ń gbálẹ̀ nílé náà. Ah wọ́n máa kí. bísí kolo wọn ti gbé kolo ni wọn ti gbé kolo. ọjà táwọn ìpín ìgbìlẹ̀ ń jẹ mẹ́ta tí n bá kọjá lójú. ẹ ẹ dúró ẹ dúró ẹ dúró wọn máa bá yẹn kọ sọ̀rọ̀ ní bá sọ̀rọ̀ ẹ gbà mí ẹ wo ilé ẹ wo ilé ẹ wo ilé ẹ wo ilé. tí wọ́n dá sọ̀rọ̀. ẹ wo yẹn ilé tó dúdú yẹn tó dúdú tó ga yẹn tó ṣe kùn yẹn tí kùn ẹ yọ bí jẹrìkan fifty litre yẹn. stephen ẹ sí mi ẹ o mi ò tiẹ̀ olórí bíkún yẹn kò kí n kí mi dáadáa nulẹ̀ òun pátẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun bó ṣe wà ní o máa jago ní o ọjà ló bó ṣe wà ó ṣẹ̀ṣẹ̀ ṣe bẹ̀rẹ̀ ẹjọ́ máa ti parí iṣẹ́ ìjọ bó ti jẹ́ ten minutes fún wa ká fi rest fúgbà tí ẹjọ́. ẹ̀wọ̀n ẹ má jẹ́ kí n tiẹ̀ parọ́ tán yẹn ó ti rẹ̀ mí gan gbogbo láti bẹ̀rẹ̀ sí ẹnu géètì láti gba ẹjọ́. ọgbà yẹn láti ọmọ mi ọgbọ́ mi bá ẹ wò ṣíṣílò ẹ wò máa. lójú ara yín sìn ẹ ti ṣiṣẹ́ nìyẹn o. Ah, a ti ṣiṣẹ́ àti gba àti bẹ̀yẹ àti gbadẹ́yìn aláwọ̀ ṣé ẹ mọ̀ pé street yìí ẹ mọ̀ pé wọ́n ta ẹ̀ ah, ẹ eh. ti máa gbá street yìí. ìjọ ah! ah! ẹ má jẹ ká gbá street yìí jọ. ẹ wo bí lè ṣe tóbi tó yìí ṣé mọ̀ pé paint ẹ̀ ni paint ẹ̀ kẹ̀dẹ̀ rèé ó dàbí pé gloss ni ẹ máa fi omi sí ọṣẹ pẹ̀lú aṣọ ẹ máa fọ ilé yìí. àdúgbò ẹ máa fọ. ẹ má jẹ ká ṣe bẹ́ẹ̀ jọ torí olówó àjọ. ṣé bẹ́ẹ̀ jẹ gba. ó yẹ dìde. <laughs> ẹ ṣe wáyé. ẹ dúró bẹ́ẹ̀ yẹn o ṣe bẹ ṣe yíyún yẹn nìkan ṣe máa nìṣó ó yá ìwọ tó kọ́kọ́ yí ìlú lé wọlé ó yá ìwọ tẹ̀lé tẹ̀lé. ah dáàdì dá mi ṣe wá pa. ẹ omi omi ń yọ ẹ eh, dáàdì dá mi ṣe wá òkè ẹ má bínú mo mo fẹ́ rí yín fún kankan ni. ṣé kò sí nǹkan. ẹ ẹ eh, eh, no no kò sí problem rárá ẹ má bínú pásítọ̀ yín tí wọ́n wá ṣe prayer fún yín lọ́jọ́ yẹn. pastor church wa. ẹ̀ẹ́ eh, tí wọ́n ń gbàdúrà tí everywhere everywhere mi tó yẹ pé àwa ta wà ní other apartment gan and feel the presence of holy spirit. so ẹ wà yín lọ́jọ́ yẹn. Ah, of course àwa lè. wow that's very nice. <laughs> Eh, ẹ má bínú ṣé wọ́n lè wá ṣe prayer fáwa náà. like ṣe prayer fún yín nílé ní eh, apartment yẹn. ẹ ní apartment wa ẹ ẹ má bínú kò sí wàhálà kan fẹ kàn pray fáwọn náà ni <laughs> no no no <laughs> àwọn náà kọ. ṣèbí kí pásítọ̀ kọ wà kó wá pray fún yín ni kò sí problem má ti pè wọ́n máa wà. wọ́n máa wà rè ah. bí ìgbà wo náà wá lè wá. tí n bá ti bá wọn sọ̀rọ̀ pé kínní ó ti yá nìyẹn kò sí nǹkan tó fẹ́ dá wọn dúró ah, ah, àfi tó bá bísí lóku okay okay <laughs> okay ẹ ṣe ẹ no no no kò sí problem rárá ẹ má gbàgbé ẹ ti gbọ́ <laughs> ẹ ṣe gan sa ẹ ṣe ẹ ẹ ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ ẹ bọ̀ ẹ láti dá mi ẹ má bínú ẹ má ẹ má wá sáà apartment wa èmi má wá ṣùgbọ́n wàá bá yín ṣùgbọ́n lè béèrè pé ìgbà tó bá ń bọ̀ ṣe ti gbọ́. no problem máa sọ fún mi. ẹ ṣe gan sa ẹ ṣe gan ẹ ṣe dádìdá mi ẹ ṣe. no for sure ya gba àwọn ètò tó ń bọ̀ àti àbájá. ẹlẹ́ẹ̀kejì tá kí ló ń ṣe lé báyìí sí ibi tí mò ń lù lójú ń gbà àgbẹ̀ lójú lójú ń dá àgbẹ̀ sí lójú ń dùn ẹ ni àwọn ti gbójú lọ́wọ́ ẹ ni ọ̀gbẹ́ ló ti lè dùn o bọ́lá ti lè wá gbogbo wá gbogbo ọmọ ẹ̀rọ sọ̀rọ̀ ẹjọ ṣẹṣẹ lẹ ṣe báyìí. ẹ ṣì máa lọ fọ Ìbàdàn express road. Ah! Ah! Ah! ẹjọ ẹlẹ́ẹ̀kejì tá a máa gbé nípa ẹni pé ó ti fà wọn tiẹ bẹga ló máa mú láti bẹga òun bẹga. o ti parí iṣẹ́ wá bí wá bí wá bí wá bí wá bí wá bí kúnlẹ̀ kúnlẹ̀ jọ bó ṣe rí ọ̀lẹ òṣì òun nìkan náà ni òun nìkan náà ni you are the only problem I have in this house ó yá gbẹ́sẹ̀ yìí dání mo ní kó gbé ẹsẹ̀ yìí dání. wá wọn ní kó màsáàjì ẹsẹ̀ wọn ní pé kó já wọn lẹ́ẹ̀kan náà. mi ò lè fọwọ́ kan ẹsẹ̀ yìí o nítorí kí ni. ẹsẹ̀ ilé ẹsẹ̀ o ò lè sọ̀rọ̀ sọ́tọ̀ ẹsẹ̀ ẹni tẹ́ ẹ pa ẹni tẹ́ ẹ dálé gbòdò. ikọ̀ ikọ̀ lórí burúkú yìí ló jẹ́ èso àjàrà èmi lẹ́yìn kọ̀ èmi kọ̀ wẹ̀rẹ̀ yìí ni ìwọ ni ìwọ ni ìyá àgbà ìyá àgbà wẹ̀rẹ̀ tún pa ọmọ ó ń pa ọmọ ẹni sọ. ẹni dákẹ́ àbí ẹni dákẹ́ sórí ìwọ nǹkan tí máa fojú ẹ e rí nǹkan tí máa fojú ẹ e rí tó máa ṣe bí ẹni pé alápá kẹni ó yá dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ ẹsẹ̀ tó lè gbé dání ẹ̀ máa ká ní ẹ lórí ẹsẹ̀ ìbó lè ṣe wà yẹn ó máa wúwo mú ẹ ni yẹ ó máa wúwo mú ẹ ó máa tẹ̀ ẹ́ pa ni. ẹjọ́ ẹjọ́ yìí náà ni ẹjọ́ yìí náà ni ó ti fẹjọ́ ṣe ẹni tó bá tún tojọ́ ń bẹ̀ yẹn ẹni tó bá tojọ́ ń bẹ̀ yẹn ó máa gbé ilé irú ó máa gbé ilé irú ẹrù bẹ́ẹ̀ lè ṣe ni. ẹni tó bá tún tojọ́ ń bẹ̀ yẹn ó máa gbé ilé irú ó máa gbé ilé irú. ṣe é ṣe tí mo bá yọ wọ́n tó rí ọ̀rọ̀ mo sọ fún òun lẹ́sìn fún ọ̀rọ̀ àwọn ọ̀tá ló dé kọ́ ọ̀tá ló ìdúró sí ìbẹ̀rẹ̀ òsínfẹ́ tó gbọdọ̀ mi ó yá ẹ dìde ẹ dìde ẹ dìde ayé wo ìjọba lè ní o. o ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá ṣẹ́ra ṣe pé o ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi bàbá ṣẹ́ra ṣe pé ẹ kọ́ni o ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ ẹ kọ́ni ẹ kọ́ni ẹ kọ́ni bàbá ṣẹ́ra ṣe pé o ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi àbàṣe ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bíbélì sọ̀rọ̀ ó ní àyà yóò pa àwọn àlejò wọn yóò fi ìbẹ̀rù bójú sẹ́lẹ̀ nínú kọ́lọ́fín wọn àní mo pàṣẹ ní orúkọ jésù gbogbo agbára kágbára gbogbo agbára ọ̀tá nínú ilé yìí lórúkọ jésù ó yá máa jáde ó yá máa jáde ó yá máa jáde ó ah, ah, ah, máa jáde ó máa gbàgbọ́ olúwa sì ń ṣe ah. bẹbẹ bí ìtàtijọ́ oh, we have a marvelous father worthy you are. brother Richard ṣẹ̀rí ogun tí ọlọ́run bá ti ṣẹ́ nínú ilé ìkùtù ní gbèrú mọ́. àmín lórúkọ jẹ́. ṣẹ̀rí nígbà tí ọlọ́run ṣe ogun fún àwọn ọmọ Ísírẹ́lì ó jẹ́ kí àwọn ọmọ ogun ẹ̀yà Fáráò kí wọ́n ṣègbè sínú òkun pupa. kí ló ṣẹlẹ̀. ogun yóò ṣe pásítọ̀ ah. ẹ̀wù ẹ̀wù. ọ̀sán ọkọ̀ tá a sọ rèé ó ti rèé. ó tó tó tó ẹ̀mí mímọ́ wá ẹ̀mí mi máa sọ̀rọ̀ o. dákẹ́ inú ẹ̀jọ́. nítorí pé mo ti fi ẹ́ lẹ̀ mo ti jẹ́ kó o display dáadáa bí wọ́n á bìrì pé olórúkọ olágbára kankan mi kan àbí àbí wọ́n kọ́ ìwọ Àjàní ọmọ àbẹ̀gbẹ́ ìwọ tó jẹ́ wípé orí èèyàn lórí mọ́ ní church ẹ ìwọ́rọ̀ tàbí ṣe gbogbo sáyà wọ́dà tó ṣe. gbogbo kí ni ìkọ́sítọ́ọ̀nù ni. kí ẹnu ẹ sọ kí ẹnu ẹ sọ bó ṣe wà yẹn ti jẹ tán.

Ah! fẹ́ ọyẹ ìtọ̀ṣe ẹ máa tún àwọn ìfowópamọ́ nínú ilé ìwọ̀n ni màá lọ lọ́wọ́ ọyẹ ìgbé ẹ jẹ́ pásítọ̀ ẹ máa jí àjì wá sí i. ẹ jọ ẹ ṣó tilẹ̀kùnlé dáadáa. Ah, ah, lẹ́gbẹ̀dẹ́ mo tilẹ̀ mo yí kọ́kọ́rọ́ yẹn mo yí pa síbẹ̀ yẹn. kọ́kọ́rọ́ da. kọ́kọ́rọ́ mi tó sọ ẹ mọ̀kọ́ tó mi tiẹ̀ rò èmi wò pé bóyá kà á já pa kúrò nílé. ilé ah, kọ́ àní ká tiẹ̀ gbé kùn yẹn kó nù ìjà àti ká kùn ìjà. ẹ mú òkú mi pa ọmọ. ó yá. màá ti mi síta ó yọ kúrú ni ó ẹ wọ inú ẹrọ ògiri ó yẹ ẹ wọ ẹ wọ ẹ̀yin tilẹ̀kùn mẹmí àbí ẹ ti mọ ẹ tilẹ̀kùn mọ́ mu nílé. àwọn èdè bá fà mí. ẹ̀yin girls yìí ẹ̀yin gan gidigidi gan ni màá dẹ̀ máa bèrè di ọlá ní ọwọ́ yín ẹ̀ ẹ́ bá sọ fún mi pé di ọlá ti kú ẹ̀yin wo la fẹ́ fi sọ ibo la ti fẹ́ bẹ̀rẹ̀ kí la máa ló ṣẹlẹ̀ kò yé mi kò mi tiẹ̀ mọ́ mo yẹ fẹ́ sọ. báwo la ṣe fẹ́ sọ pé ọ̀rẹ́ wa ti kú ẹnu wo ló ẹnu wo ló ń sọ̀rọ̀ ẹ̀ tí mélòó ló ń gbọ́rọ̀ ẹ̀. àti wípé alẹ́ lẹ́rìí wa. Hmm. látìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ ní ẹ̀rí ọkàn tí ń jẹ mi mi ò mọ̀kọ́ tí mo fẹ́ sọ mi ò mọ̀kọ́ tí mo lè ṣe. ẹ̀rí ọkàn jẹ ṣé ẹ ti lọ rìpọ́t fáwọn ọlọ́pàá because ojú yín ni incident yẹn ti ṣẹlẹ̀. report bíi ti báwo àìtí ìsàn kankan fọlọ́pàá o. báyìí eh, ọlọ́pàá tó jẹ́ wípé tó bá rí nǹkan bí oṣù bíi mélòó kan ló máa lò lẹ́wọ̀n ká tó wá sọ wípé ó wà ń bẹ orí bọ́n ṣe pààyàn báyìí ẹ̀wọ̀n gbére nìyẹn. ṣé o mọ̀ pé tí àwọn ọlọ́pàá bá lọ ṣe investigation tó bá padà mọ̀ pé wà ń bẹ gbogbo yín pátá lè wà ní pírọ́blẹ́mù. ọlọ́pàá ọlọ́pàá ló lẹnu pè bẹ́yìn ó dẹ̀ pé bọ̀bọ̀ yóò mọwọ́ sọ̀pọ̀ mi ì rò pé o mọ̀ pé ìkórìtà tó máa ń dẹ́rù bàlejò ládé yìí we don't even know way forward not even what to do. kò yé mi mọ́ o. ọ̀rọ̀ ń pa. lọ́wọ́ wá. mo something dey something dey ó ọlọ́run ni ò lẹ́tẹ̀ẹ́ tó lọ ṣe ó jìyà ó lọ ṣe ó lọ ṣe ọmọ ó kó máa ń ojú bọ́ nínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ orí burúkú ṣẹ̀ṣẹ̀ fẹ́ lẹ́gi mọ́ nínú ilé yìí ìgbà tó bá lẹ́gi mọ́ yín dáadáa ẹ máa mú bó ṣe ń lọ ẹ pẹ̀lẹ́ sà ẹ wò yẹn à ah, bàbá yẹn tó bàbá yẹn tẹ̀ tó fẹ́ ẹ ah. ó tẹ̀ tí ń bẹ láti ìlú ọ̀gbọ̀n sọ́dá sọ́ọ̀ lè ṣí ọmọ ó dúró kó má bu láti sùn nínú ilé yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò jọ mí lójú ṣé ẹ̀dẹ̀ ṣúọ̀ pé gbogbo nǹkan tí ẹ̀ ń sọ fún wa yìí. ṣé bẹ́ẹ̀ náà lè ṣe rí lóòótọ́. bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. ẹ wá o ẹ ṣọ́ pé ẹ̀yin méjèèjì wà ń bẹ́ẹ̀ gbà pa yín. Ah, ṣá máa purọ́ ni. a níbẹ̀ yẹn gangan ni di ọlá kú sí. a fi ojú ara wa báyìí fi rìn. yes. of course ibẹ̀ yẹn gangan ni Déọlá kù sí. bẹ́ẹ̀ ni. nǹkan tí kò yé mi láàrin yẹn ni pé nígbà tí ẹ kọ́kọ́ wá sí station mo wò pé bóyá ẹ mọ nǹkan tí ẹ ń sọ ìgbà tí mo tún wá débi tó jẹ́ pé the same thing náà lẹ ṣe ń sọ ló ń jẹ́ kọ́rọ̀ yẹn rògbè lójú. ọlọ́pàá à ń ṣọmọdé nǹkan tá rí là ń sọ. okay no problem. ajá lọ ó yọ ó yọ ó gan bọ̀ kò sí wàhálà abọ́ tí mo ní kẹfọ́ kílé tẹ̀ fọ́ bọ́ yẹn mo sì bá bọ́ yẹn kitchen. wọ́n ní kẹ́ má fà bọ́. kẹsẹ́ ìbéjì kò yẹ sọ pé kàmá. ẹ bẹ̀rẹ̀ fà á nínú ọ̀sán fún yìí àwọn Good afternoon, sir. Good afternoon. You are welcome to, our, to their house. Actually, Amy èmi ò gbé nínú ilé yìí mo wá kí àwọn méjèèjì. ẹ ah! o gbébo yàrá ìkọ́ni ẹ̀ bẹ́ẹ̀ ni o gbébo o gbébo má sọ àwọn ọmọ sọ̀rọ̀ mọ́ má tún sọ mọ́tà rẹ. mo wá kí i. ṣe ṣe bí àwa ṣe dé bí báyìí ni tí ẹ bá tún sọ ọ̀rọ̀ kankan bí máa fi bọ́ fọ́ yín lẹ́sẹ̀. Ah! Ah! ẹ jọ sẹ ẹ má jẹ kó fojú sunkún mi jọ ẹ jọ ẹ jọ ẹ má yín bọ. ẹ jẹ́ kí mi àti yín lọ sọ̀rọ̀ wọ́n náà wọ́n ni. kò sí nǹkan tí mi àti ẹ fẹ́ jọ sọ you know what. You ìwọ check àwọn rooms yẹn you guys are under arrest. ẹ wo ṣe rí bọ́bọ́ yàrá ìlú wà ní kọ́nà tó wà bẹ́ẹ̀ yàrá ìlú wà kọ́nà yẹn yàrá ìlú èmi ò ní yàrá bíbá yìí. i'm sharing gbogbo ìtẹ́ ń ṣe ẹ ṣì ń ríyàn báníjà para ni tí ẹ bá ti regret nǹkan tẹ ṣe ẹ sọ pé máa lè ní mi. jọ̀ọ́ àwọn wo ní ìran mi ló wà mo dẹ̀ sọ fún ọkọ àbúkọ wà ní yàrá mi mo sọ fún wọn náà mo sọ fún wọn. ó ti ẹ̀ dá. there's nothing in my room. shut up. níbẹ̀ yìí lẹ́pa lédè ẹ̀yin ọmọ mi ṣé mọ̀ pé ká ẹni sọ̀rọ̀ kó ń gbọ́ oníyọmọlúwàbí. Hmm ká ní wípé ẹ lọ sí kílọ̀bù ni nǹkan tí mo fi wọ̀n yìí ó ní ò bá ṣẹlẹ̀ sí yín o hmm. bẹ́ẹ̀ ni kí ló máa ń ṣẹ̀yìn ọmọ ìsìn iná tó jẹ́ wípé ẹ kì í ní sùúrù ẹ kì í dúró dàsìkò ọlọ́run ẹ fi wàdùwàdù lábẹ́ gbígbóná ẹ̀yin ò pé wàdùwàdù ò ṣe é rí dà lórí ikọ̀ tí ò bá bẹ́ni lápá àbẹ́ni lọ́rùn ẹ ní sùúrù àwọn tó fi wàdùwàdù jẹ́lé ayé lánàá dà wọ́n ti lọ ẹ̀yin ò mọ̀ wípé tíṣu ẹnu bàtà èèyàn máa ń fọwọ́ bò jẹ ni ẹ̀yin mú gbogbo ẹ̀ ṣe fáráyé kán máa wò ó jíjẹ́ nílé ayé ilé ayé ò gba wàdùwàdù. màmá I really appreciate protection fún wa sẹ́yìn I really appreciate ẹ wò bẹ́ẹ̀ wáyé agbáyé máa dalẹ̀ lórúkọ Jésù àní wáyé tì ẹ ẹ ṣì mà ẹ ṣì mà mo mọ̀ pé ẹ̀yin lọ́lọ́run lò fún wa láti lè tan ìmọ́lẹ̀ sí gbogbo nǹkan tí tó yẹ kó ṣẹlẹ̀ sí wa àmọ́ wá dúpẹ́ pé kò ṣẹlẹ̀ sí wa ah, ọmọ ọdún mélòó ni wa ah, ah, ayé mélòó la ti jẹ tó a máa fi wá di èrò ẹ̀wọ̀n. mama ẹ wo àdúpẹ́ náà. ẹ ọlọ́run ló lọ pé ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ ṣáà gbọ́ràn ẹ dẹ̀ mú ìmọ̀ràn mi lò ìgbọ́ràn ló ṣe kókó kẹ́ ẹ lè rí ilé ayé gbẹ́pẹ́. Hmm. àmọ́ ẹ̀wọ̀ ẹ̀dúró ẹ̀ka fífẹ́ ẹ̀ bá yín wá kọ́ ní mọ́tò ah. Ah, ní ọmọ mm, náà ẹni dẹ̀ ẹ̀ ẹ̀ tọ́lọ́ lọ́wọ́ àwọn ọ̀fọ̀lọ́fẹ́ fún ìfọwọ́ mi. mo ṣe tèmi di ẹ̀ máa rí ẹ̀kọ́ dúró eh, mm, mm, eh, àti fún orí tó ṣe ń bọ̀ bí kò yí sí àtọ́ mo dúpẹ́ o mo dúpẹ́ mo tọpẹ́ dà. ẹrú tí ó bá mọ inú ro á mọ ọpẹ́ dọ o tí ò bá ṣe ọpẹ́lọpẹ́ woman ẹ tí Ọlọ́run lò fún wa hmm. ibo la bá wà báyìí. Ah, ó máa le gan o. Ah, mo dúpẹ́ o mo dúpẹ́. Ah, ṣe rí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lóòótọ́ bá ṣe ń dúpẹ́ lọ Ọlọ́run ti gba ọpẹ́ wa ẹ ká gbé ọpọ yẹn to another level let's blast the music let's dance man <laughs> friends for life friends for life friends for life friends for life. on a final note ẹ jẹ́ to lọ lọ a ṣe ọjì mọ́ nù lé mo ọjọ́ wa ni ẹjọ́ ká má ṣe ọjì mọ́ no more ojì kẹ tí mo lọmọ méjì kan tí mo ti plan mo ti bẹ. Ah, no no no no no more ojì. no make i do am for the last time now. ẹ má jẹ ah. ká ṣe mọ sẹ ibi ti send off sẹ. send off wèrè wo àná ṣe mọ. Ah, no more agbẹ́rẹ́ àbójú this one o. ẹ̀yin eh, pàdé mi ká tó máa ṣe patí ká tó dáriwó lẹ̀ ká tó dá everywhere o mo fẹ́ bẹ̀ gbogbo wa wípé ẹ jẹ́ ká wà fúnra ká máa take care ká i mean àwa èwe ìwòyí ẹ jẹ́ ká máa ní sùúrù ká máa tẹ̀ jẹ́jẹ́. àṣé ọ̀rọ̀ ní ìdẹ́gbẹ́ ìlú adarí pọ́n. ẹ wò ẹ wò tó máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ jọ ọ̀rọ̀. ẹni sùúrù ẹni sùúrù. èmi ní nǹkan tí mo fẹ́ sọ. tó bá ti máa mọ́gbọ́n wa. ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé kọ́lọ́n máa dárí jì wá ni ah. kọ́lọ́n máa dárí nǹkan tá a dẹ̀ mọ́ jẹ kọ́lọ́n máa jẹ kó pa wá. èmi ò ní. o ṣe bí Colorado èmi náà fẹ́ sọ nǹkan tó ń wù mí tó ń wù ẹlẹ́dà mi mo láìkí ọjì gan-an ah! mo ò ní parọ́ tán yìí mo láìkí ọjì débi pé tí wọ́n bá mú ṣẹlẹ̀ tí wọ́n mú ọjì lẹ̀ mo máa mú ọjì so gbogbo ìtẹ́ ní ká má ṣe ọjì mọ́nú léyìí kò lè work ẹ jẹ́ ká rọra ṣe bá ṣe ń ṣe a kò máa máa wà kẹ́fù ni kò sí nǹkan tó máa ṣe wá ká máa gbọ́mọ mẹ́rin káwa mẹ́rin káwa àbí ká gbọ́mọ mẹ́jọ a kò máa fọgbọ́n sí ni kò sí nǹkan tó máa ṣe wá. ẹ̀mí ìjàdá kan máa lè yí kúrò nílẹ̀. a ṣẹlẹ̀. bẹ́ẹ̀ bá ṣe ọjọ́ ìgbà do I do I?